ربوبيته وإلهيته وما له من الأسماء والصفات وأشهد أن محمدا عبده ورسوله أول مبادر للخيرات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن والاهم وسن بسنتهم إلى يوم الدين أدقني يا الله أدق لوري أوري تقوى أنبي الله صلى الله عليه وسلم ọ̀kan nínú ẹ̀ òun náà ni oṣù alápàlẹ́ tí ó dé bá wa láyé táà sì wà ní ààyè àtàlàáfíà ara táà sì tún wà nínú ẹni tí ń ṣe ìbáradà nínú oṣù Ramadan yìí ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè yìí jẹ́ torí pé táà bá ní àmọ́ tó ń ká rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá wá ti sọ tó ti yẹn wá ní sínú Al-Qur'an àlè kàtán nígbà tá àtẹ̀ lè e mọ̀ ọ́n bóò láti lè ka ọlọ́run bá kọ́ bá àtàkùn orin náà wọn ọlọ́run kó má jòjì ìbàlẹ̀ ju àbúrò fún wọn o nígbà tó wá rí báyìí tá à ń dúpẹ́ fọlọ́run nínú àpẹẹrẹ tá a sì mọ̀ pá à ń dúpẹ́ fọlọ́run àtìmọ́ orí ó ní kí á tètè tún wá bá tún máa lékún lórí dáadáa báyìí ro àyà takún ọbẹ̀lẹ̀ fàná ìhà kákéèkì tó tẹ̀síwájú ká tó jára máa ń tẹ̀síwájú lórí iṣẹ́ olóore kó tó di pé sẹ̀mí ayé wa tán ká sì mójútó sẹ̀mí tá ń lò yìí kó tó di pa àgbò tán ìfẹ́yìn lè pàrọ̀ ti wà lè sáré nínú sàn ká lékún lórí iṣẹ́ rẹ̀ ká pọ̀ lẹ́sìn ẹni pé ká pọ̀ nípa ìgbìyànjú lórí títẹ̀lé tọ́lọ́run torí pé fa iná lè fọ́rọ̀ pọ̀ látàdùn àǹfààní tá a ní yìí kò ní máa bẹ lọ o kò ní máa bẹ lọ bẹ̀rẹ̀ àwọn tàwa náà máa sọ èdè wa náà wípé ọ̀kan láti káà ní pé fi sọ lẹ́nu à ń kojú ara wa rí à ń fi sí torí pé gbogbo ojoojúmọ́ ayé ni orí jẹ́ ń gba àlejò gbogbo ojoojúmọ́ ayé òun ni ilé ayé tá a wà nínú ẹ̀ ń gba àlejò àwọn ọmọ tuntun nígbà kejì ẹ̀ náà bẹ́ẹ̀ náà orí jẹ́ ń gba àlejò ní gbogbo ìgbà rọmọdánù ń bọ̀ rọmọdánù ń bọ̀ rọmọdánù ó súnmọ́ àsìkò tó súnmọ́ ń lẹ́rù ní ìpadà sálùkì àná nígbà tó ti pé ẹlọ́tẹ̀ ẹ̀sọ́ fún súnmọ́ Ramadan ti wọlé ìyẹn tó dà nígbà tá a fẹ́ sí ìbẹ̀rẹ̀ tá a sì gba ẹ ọ̀kan ìgbà náà lẹ́lọ́mí súnmọ́ ní fún wọn. ìgbà tí à ń sọ̀rọ̀ wípé ó má lè jẹ́ alẹ́ òní tó bá jẹ́ fún wọn lóṣù tí wọn bá náà lóṣù lálẹ́ òní adé pé a náà tún ka wà lánàá nìyẹn nígbà tá à ń sọ yẹn lọ́wọ́ ìgbà náà lẹ́lọ́mí jáde sáré nígbà tá a bẹ̀rẹ̀ rọmọdọ́nù gan-an ìgbà náà ẹ̀rọ̀mí ò sínú o yóò sì máa wá lọ nìyẹn títí ọjọ́ ayé òsì tán torí bẹ́ẹ̀ pẹ̀lú náà fọ́rọ̀ sọ àǹfààní tá ní yìí àdúgbò ìdí ká kú ọ̀rọ̀ rẹ̀ wọ̀lẹ̀ àwọn arúgbó lẹ́sì ìtàkùnrò bẹ́ẹ̀ nà lè wà bẹ́ẹ̀ nà àmẹ́lì wọ́n yóò máa múnà ní tí máa ń ṣẹlẹ̀ tí ó fi di pé déèyàn bá ṣe àlà níbi kásítẹ́ rẹ̀ àbí kákọ́rọ̀ àǹfààní ìṣẹ̀mí ayé èyí tí máa ń ṣẹlẹ̀ lé ní ìjẹta lóríṣiríṣi àwọn nǹkan kìí ṣe tọ́kàn wá balẹ̀ sí o oríṣiríṣi ni ọmọ ìyá nílẹ̀ Islam náà rántí wípé àwọn àsìkò mẹ́ta kan ń bẹ tó àkọ́kọ́ zamanu mọ́dọ̀ láàtọ̀tọ̀ sí ọ̀rọ̀ dà ó ti lọ àsìkò kan àtẹ̀mí náà tẹ́ ń gbọ́rọ̀ mi a lè dásìkò yẹn padà mọ́ ó ti lọ pátápátá kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí wọ̀sànáà ni ìsàkìdè àsìkò kan ti ń bọ̀ àmà halitadiri látadiri halitudulikuhu àwòlà rọmọdọ́nù kan láwà yìí tá a ti ń sọ̀rọ̀ yìí tá ń tarawa jì yìí tá ń tẹrawa sákèsí yìí bóyá èsì ń bọ̀ bóyá ẹni tí mo ń sọ̀rọ̀ àtiwọ́ tó ń gbọ́ mi báyìí náà kan náà àwọn tó gba tí ó ṣe ìbádà lásìkò yẹn bóyá náà là á wà wọ̀lá àmọ́ méjì ọ̀zàmánì àwọ̀bẹ̀rẹ̀ ìní sàfàtà minhu wà ilà àjẹsàbà minhu bẹ́ẹ̀ ni àsìkò tá ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ní ìsìn la tán ìpé rọ̀mùdọ́mù bá wa láyé àti wọn náà dé ṣe tá a bá múra sí i tí ó gbìyànjú tí rọ̀mùdọ́nù lè sáǹsọ ìbáláyé tí ó gbìyànjú náà ni ó parí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tí ò ní parí ẹ̀ wò léyìn dájú ẹgbẹ́ mo ti sọ síwájú lẹ́ẹ̀kan pé ogun ayé àtàwọn àsìkò ojoojúmọ́ kọ̀ọ̀kan àárọ̀ ọ̀sán alẹ́ lórí jẹ́ngbàlejò tí ó sì àwọn ẹlòmíràn sì lo ìtẹ̀mítán nínú àsìkò rọ̀mọ̀dọ́nù yìí náà tó ṣe pé sọ́ọ̀mù tó mọ́ bá ara yìí gan lólóore jù fún wọn torí pé òun ò sí ẹni tó kọrọ ẹ̀ ọ̀kan náà tún nìyẹn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó yẹ ká ṣàkíyèsí ẹ̀ nínú báwo pàṣípàdé kì máa mọ́dọ̀ èyí tó fi kọjá lọ táwọn táwa náà ń wò pé ṣé bá a ṣe lórí ṣé kò sí tó sì bámu báyìí tó sì bámu tó yẹn lè jábọ̀ ilé ìfọ́lọ́hún a ní láti ṣàtúnṣe ìyẹn pẹ̀lú àtàwùbà ìtúbà pẹ̀lú àwọn ọmọdé ẹ̀mú táwọn olùwọ́n máa ń kà fún wa nípa bá ṣe túbá àtàwùbà tó mẹ́tò ìtúbà pọn dandan tí ó túmọ̀ sí pé akábàámọ̀ pé ààlà kò yẹn dáadáa orí pé ẹ̀fọ́rí kò pọ̀ ń bẹ̀ àtẹ́ ẹ̀wọ́ ó pọ̀ ń bẹ̀ ìgbàgbé pọ̀ ń bẹ̀ bóyá gan iṣẹ́ lódúdú bóyá ó pọ̀ ń bẹ̀ lámàá mọ̀ sí àti ìdújá ìdú tó bóyá ọlọ́run ọba ló mọ̀. bákan náà àsìkò a wà nínú ẹ̀ wọ̀ṣẹ́bì wọ̀ṣẹ́gìlà àdúrà kàbùkì náà ní àyà mi yìí wà láyà yìí a wà nínú ẹ̀ afẹ́ká lọ àǹfààní ẹ̀kọ́ náà ti ma yóò lẹ́sẹ̀ sọ̀rọ̀ ẹ̀bùn ìyẹ́sìkà inland ìdòríkù àsìkò tó wá ń bọ̀ tá a dojúkọ bẹ̀rẹ̀ látọ̀la àtọ̀túnla àtọjọ́ mẹ́rin àtọ̀sẹ̀ kan àtúntù kan ọdún kan pẹ̀lú gbogbo òbíta yìí tá a fẹ́ lò ká lè pàbà pẹ̀lú àǹfààní tó pọ̀ níbi iṣẹ́ olóore kódà bí ẹ ti wá di bẹ́ẹ̀ sọ́kàn táwa kan láǹfààní ẹ̀ ọlọ́run bá wa máa san lẹ́sàn rẹ̀ lórí pé lórí àníyàn ọ̀ ẹ̀yìn ẹrùsìn ọlọ́run bá yẹn mọ̀ yá Islam ọlọ́run pa wọ́n láti pé ká náà yára dáadáa lọ síbi iṣẹ́ olóore ń sọ yìí sọ rárá ọlọ́run bá láti kó pé àmì rí sẹ́yìn ti mọ́ kó pé kó tó di pé a ní rí ìwà yẹn hù mọ́ ọ̀kan nínú àwọn àyà nínú sọ́tọ̀ alimoran àyà ọgọ́rùn-ún kan àti mẹ́ta ó lé lọ́gbọ̀n nínú ọ̀kan nínú àwọn àyà tọ́lọ̀ mi pa wá látẹ̀lé yẹn àwọn òbí láyé ń ṣe ìtọ́ nírọ̀ yìí wọ́sàárì ohun ìlànà òfin rọ́ọ̀sì ń mi rọ̀ bí kò jẹ́ nínú náà. وجنة عرضها السماوات والأرض عدة للمتقين ẹ sáré wá àforíjì lọ́dọ̀ olúwa yín. àti ọgbà ìdẹ̀ra kan. ẹ wá bọ́wọ́ ní oṣù ìbàlùjẹ́ náà. èyí tí fífẹ́ rẹ̀ tó ayé àti ọ̀run. apálẹ́sẹ̀ fún àwọn olùbẹ̀rù ọlọ́run. ọ̀kan nìyẹn kò sẹ́nìkan tí máa wà lùjẹ́ náà bí ìbá olùbẹ̀rù ọlọ́run olùbẹ̀rù ọlọ́run sì ní àmọ́mọ́ látara àdìsọ́kàn rẹ̀ ìyẹn ní pé ọlọ́run ọba mọ̀ látara àdìsọ́kàn rẹ̀ ṣùgbọ́n ní bí bá ń gbé ayé olùbẹ̀rù ọlọ́run látara bó ti ṣe lo ayé ìwà rẹ̀ ẹ̀sìn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àwọn tá o lè ta bá rí ọ̀kan náà ní àwọn àkíyèsí tá a ń pẹ̀rẹ̀ wá sí i ká má jẹ́ kí ìgbésí ayé ó ṣòfò ká má jẹ́ kó nínú ọ̀kan nínú àyà àyà tọ́lọ̀ fi ń pa wádà tẹ̀ bákan náà suratul hadid àyà 21 wàsáàbìkú ìlànà kúrò sí mi rọ́bìkún wàjànà. ẹ máa sáré ìje lọ síbi àforíjì láti ọ̀dọ̀ olúwa yín. ẹ máa sáré ìje afẹ́ká máa di ọ̀rọ̀ yín mọ́lẹ̀ torí pé ẹ sì sí àyà alákọ̀ọ́kọ́ nínú súrà ọ̀tọ̀ọ̀tọ̀ wàsáàrì ń ọlọ́run bá wí. nínú àyà tá yìí sáàbìkú àwọn àtúfí ẹmọ sáré ìje tẹ́mà tọ́jọ́ sì fẹ́ díje gbogbo alamọ́dé tí wọ́n pè wọ́n fẹ́ díje mò ń bọ̀ abẹ́ sáàbìkú ìlànà òfìsẹ́rọ̀ sínú ọ̀rọ̀ bìkún ẹ máa sáré ìje lọ síbi àforíjì láti ọ̀dọ̀ olúwa yín. tẹ bá wò bẹ̀rẹ̀ ayé àmẹ́jẹ́jì nǹkan kan náà ló pa wá látẹ̀rẹ̀ ẹ yára gágá ẹ sáré ìje lọ síbi kẹrẹ̀ láforíjì iṣẹ́ kan lè yóò ṣe kí n tó ráforíjì ọlọ́run àti pé ẹni tá à ń sọ pé kó wá foríjì ó ti jẹ́ ó ti ṣẹ̀ nìyẹn tó bá jẹ́ kó náà bá bẹ̀rù ọlọ́run bá tọ́lọ́run lórí pé kó mọ̀ pẹ̀lú ẹlẹ́sẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí èyí mú àyà yìí ṣe wọn gbà pé ẹ̀rú ẹlẹ́sẹ̀ ni wọ́n ẹ wá ẹ díje ẹ sáré ìgbélọ́síbi kẹrìnlá foríjì wọ̀jánà ẹ̀sì díje lọ sí di kálíjọ́nà máa bọ̀ ọmọ yín lọ́wọ́. àti ọgbà ìdẹ̀ra. àti ọgbà ìdẹ̀ra. títí fẹ́ rẹ̀ tó sámà sí ilẹ̀. ilé bá ti kà náà yàtọ̀ ṣáájú. tí a ti palẹ́sì sílẹ̀ bí àwọn ẹni tí ó gba ọlọ́run gbọ́ lódodo. àwọn tó gbọ́ ọlọ́run bá gbọ́ lódodo ẹ wo báyìí Kúránì ṣe ń túmọ̀ ara wọn. rìn dàtí lílù mùtàkì ní wọ́n yàtà kà lọ. tá a ní mùtàkì tára olùbẹ̀rẹ̀ ọlọ́run àìsálẹ́nu olùpáyọ̀ ọlọ́run áyà ìtútù àlẹ̀tùwọ̀njẹ́ ti lélẹ́rí ìnà àmànù òbí lẹ́rí wọn rùsùlé agbálẹ́sì kalẹ̀ fún àwọn tí wọ́n ṣe kí ni. àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ lódodo gbọ́ lódodo àti àwọn òjíṣẹ́ rẹ̀ àtàwọn òjíṣẹ́ rẹ̀ bá a fẹ́ kó kọ nìyẹn o àti àwọn òjíṣẹ́ rẹ̀ sálíbà Muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ nìkẹ́yìn wọn tí bá wá rí bẹ́ẹ̀ dáàlé ká fọ́gbọ́lọ́ bí ẹ bá rí irú ìdíje yìí ṣe tó sì yege lórí àjùlọ ọlọ́run yẹn. ọlọ́run a máa fi fún ẹni tí ó bá fẹ́. ọlọ́run jẹ́ kí ni àtiwọ́ jẹ́ kan lẹ́ni tọ́lọ́run fẹ́ o. tí wọn náà bá fẹ́ pàápàá torí èèyàn ni ó fẹ́ kó tó wá máa fẹ́ lọ́run pé mo fẹ́ ká wá máa tó irú dùhárì yìí ká tó máa nífọ̀kàn sí pé yóò rí bẹ́ẹ̀ àwa náà ó ti fẹ́ tọ́lọ́run bá fẹ́ ìṣáájú ẹ tẹ̀síwájú. Ọlọ́run bá kọ́bìlẹ̀ àrí. Ọlọ́run ni olóore àjùlọ tí ó tóbi. Àwọn olùmọ̀ ní ìyára gájá, wal musara'atu, wal musabaqatu, ta'niyani mubadaratu ila tahsili shay yafutu bita'akhur an talabi wa yundam ala fawati. Ìdíje àbí ìyára gájá, ó túmọ̀ sí pé ká tètè débi nǹkan kan tó jẹ́ pé bẹ́ẹ̀ ọ̀bá tètè débẹ̀ àmọ́ ọ̀bọ́mọ́ rẹ̀ lọ́wọ́. kábàámọ̀ kóhùn tètè débẹ̀ ẹwà pèjúwe àwọn kan bẹ wọ́n mèrè sá wọ́n sáré sáré sáré ọmọ adámọ̀ gbà pé àpèhoro làwọn eléyìí àwọn amú wọn lọ bí ìdíje nàìjíríà mú tiẹ̀ lọ orílẹ̀-èdè káàkiri káàkiri àgbáyé wọ́n mú tiwọn lọ wọ́n wá ní ọ̀yà ìbẹ̀rẹ̀ ìdíje wọ́n ti bẹ̀rẹ̀ díje ló bá di gìrìgìrìgìrì gbogbo náà wọ́n gbẹ̀mí gbóná ṣùgbọ́n ńgbà tí ìdíje ó parí èèyàn mẹ́ta wọ́n fàyọ̀ ní àwọn tó yege ni wọ́n sì jọ pẹ́lú gbóná ni àwọn ni wọ́n tètè débi àmì àpéjúwà sí àwọn fún fikún mọ́sàdá tó sí rùn bẹ́yìn wọ́n bá tẹ̀ wá dé èsì pé wọ́n débi àmì àpéjúwà ayé àpéjúwà àlùkámọ̀nù láyé wọ́n débi àmì wọ́n pẹ́ wọ́n tó débẹ̀ àwọn kan bẹ wọn ò débi àmì rárá ń bẹnu ọmọ ádámà tí ò ní débi àmì tí ó fi rálùjọ́ náà lọ́wọ́ wọ̀lẹ̀yìn àdòlè

kódà kò mọ bí wọ́n kọ́ sí ọmọ ìpẹ́ kò sí wọ̀bẹ̀ ni àpèjúwe kan nù àwọn ilé ẹni tó bá ẹni tí ìbá ti sàn láàtọ̀ níwà nìjẹ́ náà kò sì bá wọn ṣe ẹni tí bá ń ṣe báyìí nínú wà nínú wà nínú ìfisí ọmọ náà ni ó sì fẹ́ nu wọn ẹlòmíì ò ní débi àmì ẹlòmíì ó débẹ̀ yóò pẹ́ kó tó débẹ̀ bí báwo nígbà tí ń kọ́ fún yóò tó gbọ́ lọ́gbọ́ àní gbogbo tẹ̀ ń yára àti àmọ́ kó dodo ní báyìí ìdákùn ẹbá ń sọ ẹbá ń bẹ lọ́hùn rọ́bìrì jẹ́ òun ọlọ́run ẹ ní kọ́lọ́mọ́ sì mú mi lọ báyìí ṣáà pé ní ti sọ̀rọ̀ ìmánì àmọ́ kò sàǹfààní fún ó pẹ́ kó tó débi àmì ó pẹ́ kó tó fi lọ́hùn ẹ̀yọ́n mọ̀ ìyá mi lọ́sùn kárùn dákùn mọ́jọ pẹ́ ẹjọ́ á gbìyànjú pa ká débi àmì ká mọ́jọ pẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́run bá sùránà àwọn tí ànábì tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́ ìnáhùn ó ní ìnáhùn kẹ́ánú ìsinú sọ́dọ̀tò làbíyà àyà náìjì ìnáhùn kẹ́ánú ìsẹ̀rẹ̀ òun náà sílẹ̀ pàdọ̀rọ̀ ọ̀sìn ويدعون رغبا ورهبا وكانوا لنا خاشعين nítorí pé dájúdájú àwọn jẹ́ ẹni tí ń yára àwọn tọ́lọ́run ròyìn Allah subhanahu wa tí ròyìn àwọn ànábì àtàwọn òjíṣẹ́ rẹ̀ yìí àwọn ẹ̀dá tó lóore jù láyé náà máa dábà nìyẹn wọn wá tún jókòó tẹtẹrẹ ọlọ́run ní wọ́n máa ń tẹ́gẹ́ ni. wọ́n yára lọ síbi iṣẹ́ rí. wọ́n máa yára gágá lọ síbi iṣẹ́ rí. àti pé wọ́n á ti máa ké pè wá. wọ́n á máa ké pè wá. pẹ̀lú ìrètí àti ìpayà. ìrètí àti ìpayà. wọ́n sì jẹ́ olùtẹríba fún wa. ẹ̀ka máa ti ẹ̀rọ̀nú sí sábàbí pípé ìdáná pé ọlọ́run wà ẹ̀dì àwọn nàná rọ́gọ́dá wàrọ̀ àbá sábà bí sáà fi rú gbágbá mọ́ lọ́n tó nǹkan lọ́rùn ẹgbà kan láwọn ànábì ọlọ́run tọ́lọ́run sì wọ́n yàn tí wọ́n sì tí wọ́n sì kùnà wọn ò kùnà ìlànà ọlọ́run tó wọ́n fi láyé tán wọ̀nyẹ̀ ní òun nànà rọ́gábá wọ́n máa pè wá wọ́n máa sìn wá wọ́n máa bẹ̀ wá rọ̀gàbá lẹ́ẹ̀sìn retí orin ọlọ́run wọ̀rọ̀ hábá lẹ́ẹ̀sìn jìnnà sí gbogbo tó lè fàbínú ọlọ́run أولئك يسارعون في الخيرات وهم لها سابقون àwọn ànábì àwọn òdíjẹ́ ọlọ́run ni àwọn yára lọ síbi iṣẹ́ rí wọ́n máa tètè yára lọ síbi iṣẹ́ rí àwọn ló sì ń dúnà láti gba iwájú nípa rẹ̀ àwọn náà wọ́n sì kọ́kọ́ débẹ̀ ọ̀hún là á sàbíkù èwo ìròyìn àkọ́kọ́ ayé àkọ́kọ́ ń sọ fún wa pé wọ́n máa bẹ ọlọ́run wọ́n máa súnmọ́ ọlọ́run nítorí pé wọ́n ń ran kan èyí ti ń bẹ lọ́dọ̀ náà náà rí ẹ̀rù lọ́dọ̀ rẹ̀ àbíyá ó ti bà wọ́n áyàtà kàyíwá sọ fún wa pé wàhún là á sàbìkú ó túmọ̀ sí báwọn àlè báwọn ànábì kò sí tó láyé àlè wọn. àwọn tí wọ́n ojú rere nìyẹn wàhún là á àwọn náà ni wọ́n kọ́kọ́ a fún ní àǹfààní tó pọ̀ tó bá lo àǹfààní yẹn afúnni àlàáfíà ara ẹ̀sìn yẹn lé ní afúnni àsìkò sẹ̀mí ayé ọdún méjì afúnni bàrà àgbọ̀n ọ̀rẹ́sẹ̀rù àbí wọ́n ti mú ọdẹ mọ́bì kan ni àbí wọ́n ti kó ọ lẹ́rú ni wọ́n kó ọ lẹ́rú gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́mọ èèyàn bá lò akátẹ̀ kọ́kọ́ wo nílò rẹ̀ pẹ̀lú àǹfààní ńláńlá yìí tí hà fìdíjìsì àlàáfíà ara ó ń bẹ nù kẹta fi ṣe gbogbo àwọn tí ń díje táyé àlàáfíà ara náà wọ́n ń lò gbogbo ọtí ń dìje tí ń ṣe tí ń ṣe wàwàrì nípa tayé kódà tó jẹ́ fáwọn gangan ni wọ́n kọ́kọ́ débẹ̀ nínú nǹkan táwọn náà lò wọ́n lásìkò tẹ̀lé ayé ẹ̀mọ́ láwọn ìtàn yóò mọ̀ tọ́ka sí ẹ̀mí gígùn ni yorùbá ní ẹ̀mí gígùn ní tẹ́kẹ́ ni ẹ́ ní sáyà ẹ̀mí gígùn ní sáyà wọ́n ní bàbá bí ẹ bá ní kẹ́mọ̀ bẹ̀rẹ̀ ìtàn bàbá yìí ẹ bẹ̀rẹ̀ náà kẹ́ mọ́ kò lórí torí kó wá di pé ń jọrọ̀ yìí hádà máa nà wà àfikònú sẹ́yìn òjókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àlùfàrà èyí ò sí lọ́wọ́lọ́wọ́ tó bá gbúrò dáadáa nìkan ó ti dẹ́dọ̀hùn tó bá gbúrò àǹfààní kan ó ti ké sí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́mọ èèyàn bá lò ìparun ni lẹ́yìn náà èso ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ ènìyàn rárá yàrá òkú alàkàfíwìtì lọ́kẹ́rì alábìnrin àdàmù

kò ní gbọ́ ìpè àwọn dùá àwọn ìtòsójú ọ̀nà ọlọ́run kódà inú rẹ̀ ọmọ inú mọ̀ bí inú àwọn tí ń pèsè ọmọ bí èsù ìsítáwàdà àníyàn ìṣètọ́ nígbà tó sọ́ra sí ẹ̀lẹ́ mùjádìlà ń parí ọlọ́run ní ìṣó ti ra wọ́n ó ti ra wọ́n mọ́lẹ̀ bíríkì tí ó ti dè wọ́n. èsù jọba lé wọn lórí. àwọn kan nù èsù jọba lé wọn lórí. ó mú wọn gbàgbé ìrántí ọlọ́run. ó mú wọn gbàgbé ìrántí ọlọ́run. àwọn wọn ni ní ìjẹ́ iṣu àwọn ìjọ ìsù. bẹ́ẹ̀ ni ìjọ ìsù ni àwọn tí ó ṣòfò. irú àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ bá dá kọ ọlọ́run létí wọn ẹ ti ṣẹ̀. bẹ̀rẹ̀ tàbí pé oúnjẹ wá sí lọ́mù. bí wọ́n bá lè láǹfààní pé ààyè wọn làwọn wà fún lè yí dàgbà. ìjọba bá dá kọ ọlọ́run létí wọn. tí ìbá ti fún wọn láǹfààní bẹ́ẹ̀ àwọn gan dìde àwọn òní bíbẹ̀ mọ́. tí ọ̀rọ̀ ọlọ́run làwọn bá wá bẹ̀ yẹn ni. sọ́rọ̀ ìsìn làbá wá bẹ̀ yẹn ni. tí wọ́n bá lágbára àwọn olè jáde tí wọ́n bá lágbára àwọn olè níbẹ̀ ọ̀kan nìyẹn nínú ayé yìí náà lọ́wọ́ sọ́rọ̀ àwọn ẹni ọlọ́run Ìrákò kan. Tí gba Ọlọ́run gbọ́ lódodo ìkẹyìn. Tí yóò nífẹ̀ẹ́ sí ẹni tí ó Ọlọ́run àti àwọn òní. Àwọn náà ní lè máa dúró pẹ̀lú ẹni tó tako tọlọ́run. Wọ́n ní ẹsílẹ̀ tó bá tẹ̀ lọ. Kódà bí nǹkan kan bá pa ọkọ̀ bóyá ṣe àbẹ́kọ̀ọ́ ẹnu ìgbà tí nǹkan kan pamọ́ pọ̀ yẹn lẹ́yìn papọ̀ lẹ́yìn àgbà náà kálukú lakùn bínú fún wàlẹ̀ àbí mi kálukú ó di àgbóyé ni ọ̀rọ̀ tá a sọ lórí eléyìí àìsọgbọ̀ ìpínlẹ̀ kan náà ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò sì gbọ́ yẹn yé bẹ́ẹ̀ sì rìn bẹ́ẹ̀ sì gbígbà ní ipò tí ó dúró sí ni nínú àwọn nǹkan tí èsù máa ṣe tí máa fi tí máa fi bani ní ìgbésí ayé jẹ́ tí máa fi rani tí máa fi rani mú kíkà máa fún alàbùkù fọ́nà ọ̀nà sìkì ṣe bó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jẹ́ kìfì rí àtàwọn alágàbàgebè èèyàn tí ò bá rí wọn mú tán pátápátá yóò dá òròjú kalẹ̀ ẹ wo èèyàn tí ń sin náà pẹ̀lú òròjú gbogbo bá a ti ń yọ̀ yìí lórí fóònù nígbà tá a pàdé ara wa akúmọ̀ ramadan akúmọ̀ ramadan ìnira ní fẹ́lò mi òun náà sì ní mọ̀ náà wọ́n sọ pé ọ̀kan máa mùsùlùmí lèmi ṣe bá di pé àwọn akéde pé ramadan tó wá bẹ̀rẹ̀ báyìí ó pa ní ẹ̀jẹ̀mọ̀ ìgbà rẹ̀ lónìí kí ló dé èmi ò jẹ́ sáré àti ó ló bọ́ ni láti dé oṣù méjì wọ́n sọ pé ramadan máa

èsù yóò kóró ju bá wọn ó dàgbà tó bá di kú láti fẹ́ lómi ní ọ̀rá tó bẹ̀rẹ̀ òun náà tó wá bẹ̀rẹ̀ báyìí yóò kó bá wọn yóò lọ wọn mú yóò ra máa hù yóò máa oríṣiríṣi ọ̀nà yóò máa gbé wọn gbà oríṣiríṣi ìgbẹ́ yóò máa mú wọn rún yóò máa ká ìlú bá wọn débi pé anis tọ́lá wà ìfọ́lájú zaka wọ̀ká máa yá fa àlùmọ́ àkàtẹ́rì náà náà àlùyọ̀hùn mímọ yẹrùsàdúnà mọ̀sáàdìdà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lọ mọ́sálásí tẹ́lọ̀ ti sọ̀lá kó tó di kọ́rọ̀ mọ̀dọ́rùn dé kìí ṣe bákan náà gbogbo wọn mọ́sálásí ṣe rí tàbí àwọn ń jáde àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú gbé ẹni tó lọ sí náà tó sì jáde ẹni tó jẹ́ pé nígbà tí ó ti wà ní masjid tó lòun ṣe sọ̀lá sọ̀lá sì ní ògbò fi kọjá kókó tẹ̀rẹ̀ ńkọ́ gbèsè àti pé ń pè wá dọ́dọ̀ náà ọ̀kan nìyẹn nínú àwọn orípa tìtọ́n tí máa kọ̀ fún yàn níbi kéèyàn ó rí dáadáa lébá bákan náà a wá wo ayé al-Qur'an al-Karim ọlọ́run ayé ọ̀lẹ́yìn náà á mọ̀nà láti sọ́ọ̀tì mùnàfikún ayà kẹfà nìyẹn àwọn nǹkan tí máa bá ìrọ̀tí báyàn àtà ara yìí pọ̀ ń bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ dàbí pọ́ lọ́wọ́ sáwọn èèyàn jù láti ìlíkùn àmúwádókún wàlà àwòládókún àbíkìlá ndí ò ní jẹ́ kí orúkọ náà bá fi ọkàn mọ̀. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má ṣe jẹ́ kí àwọn owó yín àti àwọn ọmọ yín kó àìròjú bá yín. dúkìá àtọmọ ẹ má jẹ́ ó kó àìròjú bá yín. kúrò níbi ìrántí ọlọ́run. ẹ má jẹ́ ó kó àìròjú bá yín débi bẹ́ẹ̀ ní láyè sí lọ́hùn. ẹnikẹ́ni tí ó bá ṣe èyí. ẹnikẹ́ni tó bá bá rẹ̀ nínú ìṣètì. nígbà náà àwọn ẹni wọn ni jẹ́ ẹni òkú. wọ́n ṣòfò àwọn nǹkan tọ́lọ́run sọ fún wa yìí nígbà sálùkùrán ti sọ̀kalẹ̀ ti pẹ́ à ń bá bẹ́ẹ̀ àdìgbòdo ara wa rí àmì ìrántí lọ Èkó àti lọ Kaduna ọ̀rọ̀ àwẹ̀wò lẹ́ báyẹn sọ yìí sórí sí ni wàhálà ọkọ̀ gan wàhálà gan wàhálà wo bó ti sínú rọ̀mùdọ́ọ̀nù tó lọ bẹ́ẹ̀ náà lélẹ̀ bẹ́ẹ̀ náà rọ̀mùdọ́ọ̀nù ti ń bọ̀ àti tí ò bá sí lẹ́nu kátàkárà yẹn náà torí pé kò sí ìpalẹ̀mọ́ fún kò sí ìpalẹ̀mọ́ fún bákan náà ọlọ́run bá ròyìn àwọn tó jẹ́ pé látòlì yíyí ń tìjárọ̀ fún wọn làbẹ́ ń àdékìlá àwọn tí eléyìí ò ká ìròjú bá inú ìpalẹ̀mọ́ tí wọ́n fún onípọ́nfàsìkò sẹ́ni wípé àrọ̀mọ́dán ah, ti wọlé ní ṣe ìbáadá ìjẹ́ lọ́nà ọba ti fẹ́ sí bolúwótín sọ́ràtù náà àyà 36 sí bolúwótín adìnà lọ́wọ́ àǹtórfà wàyúrúkà lọ sí ọ̀sùn ìsọ́bẹ̀ òláwò bí àbẹ́lùgbòdú wọ̀lá sọ́ọ̀lù rìjẹ́lù láti yìí ti jẹ́ ọlọ́sùn wọn làbẹ́ ìrìn àdé fìlà. nínú àwọn ilé kan tí ọlọ́run yọ̀ǹda pé kí á gbé tóbi. láwọn ilé ọlọ́run ọba ìjọlé ọ̀wọ́ ni. kí wọ́n sì máa ṣe ìrántí rẹ̀. náà kí wọ́n sì máa ṣe àfọ̀mọ́ fún un nínú rẹ̀ ní àárọ̀ àti ní àṣálẹ́. gbogbo àyè tá a bá ti pè nílé ọlọ́run náà. àwọn ènìyàn tí wọn kò jẹ́ kí títà rírà dí wọn lọ́wọ́ ìrántí ọlọ́run. kò dí wọn lọ́rùn tí ọlọ́run. àti láti kírun. kò ìrántí ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ìgbésí ayé òun nìyẹn torí ẹ̀ ìrántí ìrántí àti láti ṣe sọ̀lá ló fi wá aládàáyàn rí wàyíkọ́ọ̀nì sọ̀lá kò dí wọn lọ́wọ́ pé kí wọ́n ṣe sọ̀lá gbogbo ti sẹ́ bá bára wọn náà. àti láti yọ zaka. kò dún wọn lọ́wọ́ pé kí wọ́n yọ zaka. wọ́n ń bẹ̀rù ọjọ́ kan. kí ló fà á nígbà tí òjò kí ni wọ́n rò débi pé kò fi dí wọn lọ́wọ́ tí wọ́n fi wá àyè tọ́lọ́ fún. yọ̀kọ̀ fóònù ìyàwó mọ̀ nítàsọ̀kọ́ làbò fi ìkòlóòrò ọ̀là sọ̀rọ̀. wọ́n bẹ̀rù ọjọ́ kan. wọ́n bẹ̀rù ọjọ́ kan. tí àwọn ọkọ̀ yóò máa yí sọ́tún sósì nínú rẹ̀. àwọn ọkàn ọkàn wọn máa yí sọ́tún sósì fún ìbẹ̀rù bí ìdájọ́ Ọlọ́run ti lọ. àti àwọn ojú. àtàwọn ojú lè yẹ jù sí ẹkúnmúlọ́wọ́ àtànà máa ámìlú. kí ọlọ́run lè san wọ́n ní ẹ̀sìn èyí tí ó dára jù. ọlọ́run lè san wọ́n lẹ́sàn tó dára jù lọ. nínú ohun tí wọ́n fẹ́ tí wọ́n ṣe níṣẹ́. ẹ̀hẹ́n tí wọ́n ti fẹ́ níṣẹ́ ṣáájú nígbà tí wọ́n pè wọ́n wọ́n gbọ́ pé nígbà tí wọ́n fà wọ́n wọ́n ṣe é fà nígbà tí wọ́n ké sí wọn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó ṣàtúnṣe ìdá wọn mìíràn fàbí. àti kí ó lè ṣe àlékún nínú oore àjùlọ rẹ̀ fún wọn. ọlọ́run ọba ìkùn wa lékún wọn ló lé wọn kún lóore kọjá ìtí wọn fi tẹnu tẹ̀lé ayé wọn Allahu yarzuqu man yasha'u bi ghairi hisab. Ọlọ́run ni ó ń pa èsì fún ẹni tí ó bá fẹ́ láì kò ní ìṣirò. Bẹ́ẹ̀ bá kéè sí àwọn tí ò jẹ́ pé Ọlọ́run wọn wàá rí nǹkan mú jẹ tó jẹ́ pé Ọlọ́run lọ. Àwọn wọ̀nyí tètè mọ̀ pé tọ̀jẹ́ ayé ni. Tẹ́ bá wá ẹni tọ́lọ́run bá fẹ́ sàánú ni ó fi ìmọ́lẹ̀ yẹn sàn sínú ọkàn rẹ̀. Àní nígbà àwọn òkúkú jẹ́ pé sọ̀lá ní rọmọdọ́nù òun yípo òun yípo yípo òun yílọ yíbọ̀ nínú àjẹ àmọ́ àti wàhálà rọmọdọ́nù fún parí bẹ̀ náà àwọn tí wọ́n sọ ságo mẹ́wàá làwọn máa débi tẹ́ wọ́n tún kó òkódó ni pé ìtọ́rù dé wọn ò tún gbàgbé wọn lọ tí ẹ bá ti ronú bẹ́ẹ̀ ìmọ̀ ẹlọ́nà bá ti dé sínú ọkàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òní ronú bẹ́ẹ̀ pé ìbájú wa máa fi fàṣìkò tèmi náà lẹ̀ fọlọ́run bàbá yìí gbogbo àwọn nǹkan yìí àfẹ́ká máa ṣàkíyèsí ẹ̀ gbogbo ní tó bá jọ mọ́ ní tó bá gbà tí ò bá máa wí pé tó bá gbà láà fún àbámọ́ ológbólò rẹ̀ síbi ẹ̀sìn kódà bí ìbá ní lọ sọ kódà pé sọ kódà bí ìbá ní lọ bí tẹ oníwákàtí méjì láti ìná lọ tó pé wákàtí méjì ni yóò ṣẹ́kù ní rọmọdán gbogbo tó bá gbà èyí tè bá dà gbogbo tó bá gbà èmi ń jèrè sí yìí gbogbo tó bá gbà èmi mọ̀ sí sọ̀lá o àbámọ̀ fún ọ̀rọ̀ ayé ni wọ́n fún ní eléyìí àbámọ̀ fún ọ̀rẹ́ ọ̀rẹ́ kìámọ̀ tó tá kọ́kún tàbí ọ̀rọ̀ sẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa fàtàkùlọ́ bí àdá ìmọ̀ àwùjọba lọ́wọ́ àlékún fi ọkọ̀ sí àtúnṣekù gbogbo tó náà bá ti lọ́rọ̀ yẹn kájọ ìdíkà mọ̀ sàmúlẹ̀ o ọlọ́run jágẹ̀rẹ̀ láyà tẹ̀síà mi sánàkàlọ́ mi sáńdì aṣáájú àlá ìlànà ìlànà àṣọ